أعمالنا يهده الله فلا مضل ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له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 إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته Ada apa-apa Allah Alim Fikir yẹ kí ẹgbẹ́ kan ọlọ́run wọn bá nípa Muhammad sọ̀rọ̀ lọ́wọ́ àlejò òní ni yóò dùn á tí a máa ti àlàyé nípa àwọn àlámà rí ẹ̀sìn tó ní pàtàkì àdìọ́kà. lẹ́yìn máa ń wáyé ní masalasi ta wáyé lọ́sibí fáwọn fẹ́ràn láàrin ọ̀la rọ̀rọ̀ nígbàlá kan ṣá. Síra tí a ń lò lọ́wọ́, síra àlẹ́ àkéyídà tó wà síra ìṣe ìṣe ìlà ìṣe ìwà òṣùwọ̀n mọ́. Táàbù ṣẹ́gun bàbá wa àlùbọ̀dá. Ẹ dábàá náà. تشعره أفاوى سودان رضا الله تعالى إبتي آخر بلدونه هنا إثبات الرجل والقدم لله سبحانه هنا náà ní الله fún ọlọ́mọba àwọn ọ̀rọ̀ ìwé agbọ́dọ̀ fi rinlẹ̀ tí ọlọ́run bá ní ìròyìn náà àwòrán ẹsẹ̀ wọn kọjá àti ìtẹ́ lára tá a gbọ́dọ̀ fi rìn lọ́lọ́run ni. gbogbo bàbá yìí ẹni tí o bá máa àpọ́nlé fífẹ́ fẹ́ sìn àti pàtàkì ikọ́ mẹ́sìn òun lè máa rí pé kí la fẹ́ mú mẹ́ ọlọ́run lẹ́sẹ̀ ọlọ́run lẹ́sẹ̀ wọ́n lè fẹ́ ìlú àti ìwọ́n ẹ̀yẹ̀ tó wà níta wọn kò sí ẹ̀yẹ̀ tó wà nípa ní wọn jáde àwọn tó bóra wọn ń ṣe dìnnà para wọn ẹgbẹ́ ìtàǹsẹ̀ yà yóò yé lu àwọn kan bẹ tó sí pé bí ò bá rinlẹ̀ lọ́kàn yẹn bẹ́ẹ̀ abẹ́yẹn fi ẹ̀mí takò ìlẹ̀ jẹ́ mùsùlùmí. bẹ́ẹ̀ bá pín wọn lọ́wọ́ nípa lọ́wọ́ rẹ̀ kọ́dà kan tó máa jẹ́ àbùláyé bí wọ́n bá pín wọn lọ́wọ́ nípa lọ́wọ́ rẹ̀ nítorí pé ó ti takò kankan náà wà ní ọkàn. bí ló ti pàtàkì bẹ́ẹ̀ ká máa kámọ̀dájọ́ ìná ìjáde eléyìí pàtàkì jùlọ. nítorí ẹni tó bá fún ilé tó jà ọlọ́run kan lẹ́sàn-án yóò kan lẹ́sàn-án pé ó fún ilé tó gbé yìí kò jáde a máa sọ pé ó fún lẹ́sàn-án lẹ́sàn-án dáadáa. ẹni tí ó fi dìnnà lẹ̀ sí òde. ọlọ́run bó kun dáadáa pé ó lágbára àti tètè náà kò dé àmọ́ kó tó lè ta àwọn ládàbà ń sọ yìí ó ti gbà sí ìmọ̀lẹ̀ bá lálàáfíà sákìdá rẹ̀ lálàáfíà lára tó lè jẹ́ kákìdá yẹn àdìọ́kàn yẹn kó lálàáfíà ó ní àdìọ́kàn nípa àwọn òròyìn ọlọ́run agbọ̀rọ̀gbà kọ́nà ọba ní àwọn òròyìn yẹn tí yóò bá gbà kọ́nà ọba lóyìn yẹn ẹni ò kékeré olórí pàtàkì ẹgbẹ́ bàbá pàtàkì ẹ̀sìn lẹ́yìn tó ń sọ yìí yóò lè tún lọ́ọ́ bí pé ọlọ́run lẹ́sẹ̀ ẹ̀rọ tó wà sílẹ̀ ó ti yẹ òun. jọ̀mọ́ lára àwọn ọmọ tó gbọdọ̀ bìrì fún ọba ó ní tó gbọdọ̀ tako tó gbọdọ̀ lẹ́yìn lẹ́yìn rẹ sí pàtó àbúrẹ́kì ọ̀dà ọgbọdọ̀ ọlọ́run ọba tó ń pè ó ní ẹsẹ̀ ọgbọ̀n tó wọn bá ní ìdíjẹ́. ṣé ọkọ̀ àbọ̀lọ́ ọlọ́wọ́ jẹ́ yẹn ni tó náà rí ìlú àtàlẹ́ rẹ̀ kí ìlú tó wà láwà náà. ọlọ́wọ́ bá ní àwọn káwọn yìí gẹ́gẹ́ bó ṣe yẹ gẹ́gẹ́ bó ṣe òtún ọ̀pá àwọn ọmọ bẹ́ẹ̀ ti sí nígbà tó ti rẹ̀ náà rí. kọ́ra àgbọ̀ pé iṣẹ́ náà ń tẹ̀ òun náà ń lẹ́sẹ̀ tí ẹ ti àgbọ̀dọ̀ níwájú ọ̀sán mẹ́rin àti ẹ̀ bá lẹ́sẹ̀ lórí kò kọ́ lẹ́sẹ̀ nígbà tó lọ́wọ́ bá lẹ́sẹ̀ òun kọ́ lọ́wọ́ lọ́sẹ̀ kéde òun náà rìn àwọn ẹ̀rọ àwọn òfin kan tó ń gbé ọ̀nàkọ́nà. àwọn ẹ̀rí tó wá fi rinlẹ̀ nínú súnà lẹ́nu ọ̀pẹ̀ àwọn là ń kà jáde àti ká àwọn ẹ̀rí tó wá fi àwọn ọ̀rọ̀ ìtàn rẹ̀ kọ́ lọ́wọ́ nínú àlùkò hàn èyí tí a máa ti lámú jáde lẹ́yìn pé àwọn ti ti sọ ní àfáwá yìí tó tẹ́lẹ̀ àfọwá àwọn afáwá ń sàlàyé rẹ̀ nínú àwọn àlàyé táwọn afáwá ti nínú àwọn afáwá ń sàlàyé rẹ̀ ó ní àfáwá kan ló fi àwọn lókè wọn láti tó kú àṣẹ àgbàdá àyẹ̀wò ìgbà. وقال النبي صلى الله عليه وسلم nínú ẹ̀rí tí ó fi lè bọ́mọ̀ ọba pé ó ní ẹsẹ̀ àti ìdílé هنا يقول هو محمد صلى الله عليه وسلم قل لا تزال جهنم يلقى فيها وهي تقول النبي صلى الله عليه وسلم قل لأبينا جهنم قل لي قل kó tí ó bá ju àwọn èèyàn sínú rẹ̀ kó kàn ọ̀rọ̀ rẹ̀ lẹ́jà lọ́rùn وهي تقول إن جاء النظر عصفي هل من يكفيك إنما الصلاة مسيا وتفسير صلاة الله صبر وكنا يتم كرم إلى إلى أن تنكرم إن جاء الصلاة òun ni àwọn èrè tí ń bá àlejò àtìmọ́lá tó ọgbọ́n ti kọ̀. ọlọ́run ọba tó ti ń gbọ́rọ̀ sí wa bẹ́ẹ̀ náà ni ń gbọ́rọ̀ ẹ̀yẹ bẹ́ẹ̀ ni ń gbọ́ ìlà wàyí àtàkù iná yóò mọ̀ iná já iná máa yóò mọ̀ àtọ̀ báyìí. àná ló ń sàkàlà àjẹbẹ́ náà máa ń sọ̀rọ̀ ní sàmáyé ní àkókò yìí bóra ìdúró àwọn àwọn olùgbọ́ngbọ̀n náà ẹgbẹ́ iná náà ń kú. àwọn akẹ́kọ̀ọ́ máa ń paná àwọn panápaná wọ́n ní wọ́n ní máa ń kọ́ àwọn táwọn àwọn táwọn pé àwọn ará àpárá táyé kan gbọ́ ọ̀nà àwọn náà ní iná máa ń kọ́ nígbà tó yẹ kó fún wa ní gbàgbọ́ wá sí ìdájọ́ fún wa ní wá sí iná náà fẹ́ iná máa ń sọ̀rọ̀ látara àwọn ìjà mímọ sọ láti ní ìmọ̀ sí i ọlọ́mọ tó yà bẹ̀rẹ̀ ọmọ náà o wọ́n nà ọlọ́run ẹ̀sìn náà jẹ́ àná yóò àwọn abẹ́rẹ́ tó tó ń gbé yìí ó wáyé pé ní sọmọ́kẹ́tì yóò máa bẹ́ẹ̀ lọ́wọ́ náà pé alẹ́ mà sí tí mo tó rí sí ọlọ́mọ tó ìkọ̀dájà náà iná bẹ́ẹ̀ tó ń rí sí láti ṣe ń jẹun oúnjẹ tí ẹ nù wọ́n mọ ọrọ́ àwọn èèyàn nínú ọjọ́ àjọyọ̀ àgbà yíyá tó kóòlù láti ṣe ìgbàgbé ọlọ́run ti fi àyà rẹ̀ ti gbé ọ̀rọ̀ ìwà lọ́sọ̀ tó kọ́ ọlọ́run máa gbé ìlọ rẹ̀ pé jájá ìwọ náà sọ ti yó sọ ti bú torí pé àdéhùn wa bí àdéhùn ní kọ́nà promise ẹ̀ pé ọlọ́run bọ́ sí ilẹ̀ jáde náà pé òun ó kúlù ẹ̀ òun ó sọ pé òun ó sí lóore òun ó pé ó bú kò ní sí bí ẹsẹ̀ kámẹ́ tí ò ní pé èyí kúlù ẹ̀ àyè nígbà ìgbà ọlọ́run ti bọ́ sí ẹ̀ òun ló ti bẹ̀rẹ̀ pé sọ́ọ̀tì búlù tí wọ́n bá wọ́n pé adúgbò ẹ̀ tó ń retí kéde tí wọ́n sọ sílẹ̀ o. kèé si àwọn dábàá wọ́n sọ pé èèyàn bíi ti àti ẹ wọ́n sọ sílẹ̀ ọlọ́mọ ti àti ẹ náà tó lọ́jà náà o àdéhùn yóò tó wọ́n rí bi hàtẹ́ yàgbọ́ àwọn kòlẹ̀ ẹ̀sẹ̀ fi hà rí ìlà bí wọ́n ṣe bá ń ju bọ́lá ń ju àwọn èèyàn náà bẹ́ẹ̀ wọ́n máa bẹ́ẹ̀ pé kó o lè tó yóò lórí mi. wọ́n tún máa rí bọ̀ wọ́n tún máa rí bọ̀ wọ́n tún máa rí bọ̀ tó wá tó kú lọ ẹ̀ bẹ́ẹ̀ ló tún bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan pé ó ní tó ọdún fúlù lórí ọlọ́run kẹkù tó tó máa ti àwọn náà bọ̀ títí tí òfin ní sẹ́kù ọmọ náà ti mọ́lẹ̀ kò ní tẹ́kọ̀ọ́ láti kálẹ̀ mọ́ ó tún wá sí irun rẹ̀ pé hálìlì lọ́dẹ hálìlì mọ̀sára ló ní hálìlì mọ̀dé wọ́n lè sọ sí kúlù yóò tún hálìlì mọ̀dé tí mo tó rí bí nígbà tó wá sí ìyàmọ̀ tó wá sí àlẹ́bí ẹni hátà yẹ́kọ̀ọ́ ọkùnrin ẹ̀sẹ̀ ìdíhà rí ìlànà tí wọ́n wá sí ìyàmọ̀ ọlọ́run ọba ọba ọba lágbára gbogbo títí tó wá ti ẹsẹ̀ rẹ̀ tí wàá ti bọ̀ lọ́dà wò. Sọ̀rọ̀ ń bọ̀ ọmọ àlè òṣèlè ọmọ àbá ibi tí wọ́n ti jáde pé àti ìlẹ́rí tí wọ́n ti tètè. Àtọ́lọ́run ọba ní ẹ̀jẹ̀. Adébí tó ti ẹsẹ̀ ìdẹ̀bọ̀ náà rí Èdè lábáwá náà ti kọ́ àlùkò náà ń ṣẹ́rí èyí lábáwá ti ń pe rídìrú náà rídìrú tó wáyé kó fún ní ìtumọ̀ míì tí ọlọ́run bá gbà lórí àní làkàtàwọ̀ ọ̀hún nàbí ìfọ̀mọ̀ ọ̀hún àyẹ̀wò sẹ́lẹ̀ ní àṣàbí ànábì pàtàkì bá wọn sáré ní àìpé rídìrú tọ́lọ́ gbà lórí àní o kádà wà kádà àwọn làkàtàwọ̀ ọ̀hún àṣàbí àbí àwọn sọ̀hábà rẹ̀ àwọn náà bá ti tú fáwọn ọmọ tó ti wọn náà pé àwọn ìdílé òun náà ìbára kẹta wà kẹta wà kẹta. wọn náà fi sọ́kàtà àdìgbò ọ̀sùn lọ ọ̀sán àníbi dákẹ́ kò sàn kankan lórí pé bísí ló ń yọrin àwọn sáájú ti béèrè tí wọn náà fọwọ́ béèrè yẹ́n lé ní òyìnkan ní òyìn ọlọ́run bá táwọn táwọn bí oṣù báyìí táwọn sáájú wa béèrè fúláwọn ìgbà lórí jẹun náà ní èyí àwọn kíníkà ń bẹ pé wọ́n ní kò wà pẹ́ fẹ́lẹ́ kù sílẹ̀ lọ́wọ́ mo wúye béèrè àwọn bá ti gbà àwọn tàbí ìbéèrè owó ti dákú tẹ́lẹ̀ kan béèrè lọ́wọ́ fún máa lè kí pé gbàdẹ́lọ́wọ́ bá ń bẹ ní òkè àlọ́lá sí ní bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ náà ni àwọn tàbí ò béèrè lọ́wọ́ àjẹ́bì láyé wọ́n wá béèrè lọ́wọ́ máa lè gbé tó ń jòkó ní àfọ́dọ́sọ̀ fún olóògbé wa bẹ́ẹ̀ ní ìsìn wọ́n ní wọ́n tó máa lu àyẹ̀wò nígbà. ìmọ̀ béèrè béèrè náà ní pé bóòtù náà bá ti wà sí lókè ara àti wọ́n ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà nù. ìwọ́n máa béèrè fún bíbá ìtìsí àyè ìtumọ̀ ẹgbẹ́ wọn bí ànẹ́bì léèrè ìròyìn kan rí tó bá ti kọ́ lọ́wọ́ nínú báyìí àwọn sàábí báàgì wa máa sọ ní gbogbo àwọn ìròyìn tó tẹ́kù nù ìyọ́n náà ọba bẹ́ẹ̀ kan bá bẹ́ẹ̀ lọ́wọ́ wa pé kó ló ṣe rí àbúrá ẹsẹ̀ màálù àrídúró màálù níta àmọ̀ lẹ́sẹ̀ àtọ̀tọ̀ lẹ́sẹ̀ wọ́n ti mẹ́nu bí ìwádìí káwá ní mẹ́nu pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ní ẹsẹ̀ dandan ní kọ́ nígbàgbọ́ bẹ́ẹ̀ wọ́pùhàrù ànìhù bìlà kọ́ ọmọ béèrè pé ẹlẹ́wọ̀n kó o lẹ́sẹ̀ ọlọ́run bá ti rí àdáadá lẹ́nu ẹ̀ o gbé àwọn sàn án bí òbí àtẹ́bí rí sọkọ́ bàbá wọn wọ́n yé béèrè lọ́wọ́ ọlọ́pẹ́ kó o lẹ́sẹ̀ ọlọ́run bá lẹ́sẹ̀ ọlẹ́sẹ̀ àwọn afọwọ́ ni kàmá yẹ yẹ wọ́n bí wọ́n قدمه فيمسوه بعض وبعضها إلى بعض kí ọlọ́run ọba ó gbé kọ́dámù rẹ̀ olùwáyà kọ́dámù rẹ̀ ìdísẹ́ rẹ̀ ó gbé lérí ara wọn sínú náà jáde náà. ọ̀dọ̀ kúrò nígbà tó náà bá fi ẹsẹ̀ rẹ̀ wọnú nọ́mbà ìdílé pàtàkù ayé pàtàkù náà iná wa sọ̀rọ̀ fẹ́ òun náà sọ̀rọ̀ fún ọkùnkù olóògbé olóko òkú òkú pàtọ́nà tó kí ẹsẹ̀ rẹ̀ wọnú ọmọdé ìdílé kóòlì sọ̀rọ̀ ìdílé ọlọ́dún tó pàtọ́nà bá kẹsẹ̀ rẹ̀ wọnú. طالما انت غلط منهم متفق عليه الشرع على يقع ذلك بقوله لا تزال جهنم جهنم اسم من اسماء النار wọ́n ti ànámà orúkọ kan nínú àwọn orúkọ náà olóògbé popular dùn náà iná jáde àwọn popular dùn ọmọ ọmọ jáde náà kúrò náà lọ́wọ́ alágbára ní àná àwọn olùpọ̀pọ̀lá tọ́lá lọ́wọ́ ìwà náà. wọ́n lé fún mi àtúntà ìnà ara àwọn orúkọ lọ́dọ̀ àwọn òbí lóyà ni. kéè àwọn apá kan sọ pé súnmi yá ti dá yìí wọ́n pè é déjà ìnáwó ìbò ní kọ̀ọ̀kan nítorí pé bó ti ti tó bó ti ti tó ní ìjà ìnáwó bó ti ti tó wọ́n kíyàn bọ́ sálẹ̀ sálẹ̀ rẹ̀ wọ́n kéè. àwọn kan náà ìdíkọ̀ lẹ́yìn lóṣù máa ń tẹ̀ torí òkùnkùn tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní dáná náà. من الجهوم أمر الجهوم وهي الظلمة تلقى فيها أي يدرس فيها أهله أو أهلها ومن تدرس ومن تدرس ومن تدرس وهي تقول المزيد أي تطلب الزيادة لساعتها إنهم بر عمدا وقد وعدها الله أن يملأها وانتبه وبا وتبا تعدم وقوله yóò kẹ́kẹ́ wọ́n ní ẹ̀dọ́ fà tọ́wọ́ sáà tó o ti fúlù tí wọ́n bèrè ní alimadi lórí rẹ̀. akọ̀yọ̀dọ̀ ọ̀rọ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ti hàn ìdáwó. لما كانت النار لما كانت النار انقالت القبر والسعه nítorí pé iná jẹ́ àná tóbi ó ti tẹ̀gán. Àkọlù wà á dà á lọ́ọ̀hún ní àhà ọlọ́ọ̀tì fọ́ọ̀mù fún òkú rẹ̀. Wà káyà náà mọ̀tádọ́ rahman subhanahu ọlọ́run bá ti jẹ́ pẹ̀lú pé ìmọ̀ pé àdéhùn tó látara àánú rẹ̀ tó ṣe alá yu'adabu ahadan ọlọ́run tó fún ọmọdé bí àjẹ ìkankan tó rí jẹun láì sí pé ó tẹ̀ ìdá àánú àánú ti fọlọ́wọ́ bá mi ẹ̀ máa tọ́lọ́ nínú ọlọ́run bó wa fámìlì àwa ni à ń bẹ̀rẹ̀ ọmọ aláìsèké náà rẹ̀ tí o lè dé òdùwà. Màtọ́ wọn ti gbọ́ mi tiẹ̀ ti ní fúlù rẹ̀. Ọmọ wọn ká àwọn ọmọdé àná máa ń padà wá fúlù rẹ̀ wá. Ọlọ́run ti lé ọba tí wọ́n fẹ́ mú àdéhùn tó bá ti mọ̀mọ́tẹ́. Àmọ́ látara àánú rẹ̀. àánú tí ń bẹ fún kò máa mú ọkọ̀ kan nu wa tí wò sí bẹ̀rẹ̀ lẹ́yìn àbọ̀tọ́ ọ̀sùn rẹ̀ lóbi mi. bí wọn gbọ́dọ̀ bá ná àánú ni bàtó kí kọ́lẹ́sì tó wọ́n kú rẹ̀ o táwọn ọmọ láti lè bá mú àdéhùn rẹ̀ tẹ́ pé mo fẹ́ mú àdéhùn mi tẹ́ ó yá máa mú àwọn tí wọ́n sọ wọn náà máa tù wọ́n bọ̀ pé mo ti máa búlù rẹ̀ àwọn èyí ti sọ bẹ̀rẹ̀ àwọn èyí sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà bàbẹ́ mo ti bó ti bó ti wọ̀ síbẹ̀ ọlọ́run fún ọ látara wọ́n ní abáni mo tábọ̀ bàbá mi ara àwọn fẹ́ mọ̀ pé àpẹẹrẹ àrùn ọlọ́run mi àwọn fún àwọn olùwọ̀ ọlọ́run náà ló tí wọ́n ń ta àwọn ẹ̀sìn kò ní kẹ̀kẹ́ rẹ̀ ti ẹ̀dá kòkó bá mẹ́rin sí ìsọ̀mọ̀ náà ta ló pè é lọ́lọ́ àwọn ẹ̀mí ìyá sọ̀mọ̀ náà mo lé wọn lẹ́nu lé sọ̀mọ̀ náà tí wọ́n rọ́ mo pè sọ̀mọ̀ náà ni èmi náà kóra mo sọ̀rọ̀ wọn náà àmì ìyá wọn tí wọ́n bẹ̀rẹ̀ lọ́nà bá ti sọ̀rọ̀ wọn náà nígbà ọ̀gbẹ́dẹ àti yàmà fún yàrá kankan kábàdúrà bí a ti ẹnìkan ó jẹ́ nìkan tó dúró dáadáa ẹlẹ́sìn tó dúró dédé ni bí wọ́n ti ṣe súnà tó dúró dáadáa yìí ní súnà ọ̀lẹ́sẹ̀ ọ̀sẹ̀ súnà ọ̀sẹ̀ dídíà ọ̀sẹ̀ ṣe kù máa díyà òbí náà ó wá rí ẹnìkan tó tó ti rí ní ẹsẹ̀ ẹ̀ ah, ah, láyéláyé wọ èyí bí wọ́n yà wọlé bí ẹsẹ̀ ọ̀ ní láti ti mọ̀ láyéláyé kẹ́kẹ́ ló ti mọ̀ sọ́dọ̀ débẹ̀ tẹ́lẹ̀ ló ti bẹ̀ tẹ́lẹ̀ ìdílé lábùrú tẹ́lẹ̀ ìdílé lábùrú ní báyìí ìfagbó ìtòkókóró ìtòkárìrí ìtòjalè ìtòsẹ̀dìrẹ́ ìtòsẹ̀bọ gbogbo wa gbogbo yìí lọ́rọ̀ rẹ̀ wọ́n yìí ò lè rákòrí di ọmọ ọ̀láìláì kọ́lá kò lè bẹ̀rẹ̀ sí tẹ̀lé wọn ọ̀pọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ ẹni wọn sọ pé ah! wọ́n ti ọtí ìdílé ẹ̀sọ́ ọ̀pọ̀ lè kọ́lé wọ̀nyí mọ́. jẹ̀mọ́ ẹ lórí máa ń tẹ́lọ̀ tẹ́lẹ̀ àmọ́ ọ̀pọ̀ sọ ẹ wá ń wọ ẹni ìta ń sọ nípa èyí ẹ̀sùn pé tóun tóun dúró dáadáa yìí ọ̀rọ̀ tó sọ lásán tí <laughs> wọ́n lọ́ọ́ bíyọ lọ ọ̀rọ̀ tó sọ lásán wọ́n wá ti dúró àti kìámà ọlọ́ọ̀ni wọ̀ ọ̀rọ̀ pé ìkànnì ẹ̀kọ́ lọ tako ìkànnì àwọn àròyìn tí ń jẹ́ fún lọ tako nínú olè oríṣìyàn táwọn ọmọ bẹ́ẹ̀ ọ̀dọ̀ àkókò oríṣìyàn ìwọ́n tó wá ní ìwọ́n oríṣìyàn ìwọ́n látòlù náà wọ́n ti jọmọ náà kó máa bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ ṣe ọmọ ẹlẹ́gbọ́n lọ́wọ́ táwọn ti dé rí bẹ́ẹ̀ ọlọ́mọ ohun tọrọ wọn lọ́jọ́ àkọlọ́dà kan tọrọ wọn lọ́rùn bá a ti bá a ti ń gbìyànjú ká wù wá náà tó bá láti kẹ́ máa má ti ta ìdílé wa bí ọlọ́mọ tọrọ wọn náà àmọ́ látara àánú ọlọ́run àbáwá ó látara àánú ọlọ́run tó ní tó ti kọ́mìtì kó mú ní ìfá gbà ní ìfá ó ti mú ó àlẹ́lẹ́ dé àwọn tí wọn náà ò lè kúrò ẹ̀ mọ́ látara àwọn náà kò máa mú inú àwọn tí ẹ̀sùn wọn lọ́kọ́ lọ́wọ́ lọ́wọ́ náà ọlọ́wọ́ máa bá láwọn ọ̀dẹ́ lójú ọdún ọba ọba tí máa ń tí máa ń bèrè tí bá lè ìdá akọ̀kọ̀ wà ọwọ́ bọ̀ àlẹ́ yìí há ọlọ́wọ́ mú àdéhùn àbọ̀kù sọmọ lọ́lẹ̀ náà ọlọ́wọ́ mú ẹ̀kẹ́ ó wá kí bọ̀. yóò tó bá a sọ̀rọ̀ ìdàgbà ayé yóò sọ ìgbà tó bá ìdàgbà ó kú léra náà. ويتلقى صفاها ولا يبقى فيها ẹ̀jẹ̀rẹ̀ yìí ó wá fi sí òtẹ́tì iná wọ́n láyé ń bọ̀ fi ha ọdún ẹ̀hàn ẹ̀hàn kò wá sí àyè kankan ní ibẹ̀ tábọ̀ bí wáyà iná yóò lò lè tí o tí o tí àwọn pé o tó ti ní ẹkún wa náà ẹ̀ sí àyè mọ́ àwọn èèyàn ọ̀pọ̀ lọ́kọ́ àyè àti wáyà ti ìgbè tó bá lọ́wọ́ dá tó bá dá sí ìfẹ́ wọn. وشاهد من الحديث wọ́n ní hajj ta ka yìí níta fẹ́ múnú ẹ̀ gẹ́gẹ́ abẹ́ ká múnú bẹ́ẹ̀ nígbà yìí mo ti fẹ́ kọ́kọ́ bẹ́ẹ̀ àmọ́ tá a torí ẹ̀ mú àgbà yìí nínú aṣááhì sábà ní aṣááhì nígbà yìí ni asọ́nà ọgbà náà àwọn àǹfà sábà fẹ́ mú ẹ sí fíṣọ̀ fúnmọ́ tí wọ́n pa ọmọ lọ fún ọmọ ọmọ nẹ́bí yọlọ báyìí alẹ́ báyìí fún àwọn ọmọ ayàtọ̀ wá wọ́n fi bá kó yá kí n tọ́nà ọba ń sọ kọ́ ni wọ́n sọ. Tọ́jú àwọn àdìsí wa ẹ wà ní àìsàn ṣáàyè. Àdìsí ọmọ wa yìí sáyé ìgbà rẹ̀ bọ́lá ti jọ kan àfọwọ́ kúráńgà àwọn ọmọ jàbàtàkà ẹ̀ wọ́n òun náà ládùúgbò tó lé àwọn ọmọ kí wọ́n bá yàwó lọ́wọ́ àwọn tí wọ́n bá bá yàwó wọn ní àbá àti ìdílé yìí àbáyé lẹ́nu tó àríkò lẹ́nu òkè lèdá dúró lọ yọ àtẹ̀sí fídíò lèdá dúró lọ yọ ẹtì gbèdé yọ tẹ̀lé àbáyé kankẹ́ ìmọ̀ wa wọ́n máa dájọ́ wọ́n tàbí àwọn ọ̀sán lára káwọn ọ̀wá jọ náà wọ́n bá lọ wọ́n wá ká àbáwá bí wọ́n gbé ayélujára ayélujára ẹ̀ pàlàdé táyé lóyà wọn àwọn ọmọ ọmọdé lórí ọ̀rọ̀ tí ò bá yẹ yìí wọn ni ọmọ ìwà ákí mú sọlá ìwà ákú ìjàkà ọlọ́ni ẹ̀ máa kírun ẹ̀dùn ọ̀rọ̀ bàtà abẹ́kọ̀ pé ọ̀ràn ìyẹn ni kéèyàn máa kírun àwọn báyà lọ́wọ́ tó bá dáyé náà dáyé ibi tó lọ sí tọ̀rọ̀ wa ti wà á kí mú àsọ̀lá ìbẹ̀lẹ̀ pàà ìlà ẹ̀ mú àti ìdẹ̀mú ẹ̀ pé fídíò kúkúrú ti máa ìpín ìpín àkídà báyìí ọ̀rọ̀ àwọn àlẹ́mọ̀ yà àkídà ló bá wọn. afọwọ́ ni wọ́n ṣáà nìyí lórí hadith ìtafẹ́ lórí hadith ìtafẹ́ wa àná sí ìgbẹ́fẹ́ ìgbà òrèké ìmọ̀lẹ́kọ̀dà nílẹ̀ ó fi fi ẹgbẹ́ fọlọ́ ọba ẹsẹ̀ àti ìṣiṣẹ́ ìbẹ̀rẹ̀ àná wà nìyí àná gẹ́gẹ́ bó ti yọ ọ́ ọba bẹ̀rẹ̀ ìṣàlẹ̀ wọ́n wá ní sèpáàtù dáàtì kàlùwájú wọ́n láwọn ọ̀rọ̀ yìí ó wà lára ìròyìn wà lára àwọn ọ̀rọ̀ yìí dáàtò ọlọ́ àwọn ọ̀rọ̀ ìfẹ́fẹ́ dáàtò mi àwọn ọ̀rọ̀ ìfẹ́fẹ́ fẹ́ẹ̀lù ìtẹ̀lẹ̀ àwọn ọ̀rọ̀ ìfẹ́fẹ́ dáàtò mi pé ara ọlọ́ lọ wà àwọn ọ̀rọ̀ ìfẹ́fẹ́ iṣẹ́ tó wọn máa ń ṣe ni àmẹ́lẹ́ yìí wọ́n ti dáàtò mi kàlùwáìdì wà lẹ́yìn jẹ́ ti pé àtọwọ́ àwọn eléyìí ò lè dáàtò mi wọ́n lọ́wọ́ sára àlà وقد غلط في تفسير هذا الحديث المعطلة أو المعطلة إذا التغيير المعطلة من الآية إلى الآية àwọn káfíń ní àkìlà òun náà jẹ́ pé wọ́n àwọn àwọn ọ̀gbà kọ́nà wọn bá ní ìròyìn àwọn ọ̀gbà dákẹ́ fi òyìn náà àwọn ọ̀gbà aráyé lẹ́yìn àkàtẹ́sí ilé ìlẹ́kùn náà kàdúró kò tó ń kọ́ àwọn àwọn àtẹ̀wé àárín àwọn ọ̀hún. يتقالوا في الشر العشر تبقى تأثيروا يكانوا يا الله أبا أعوني كل سجل هو أواسم وطلبة ثم الله قد واسم عقيد إسلام أوكي أجل wọ́n náà sọ wá pé ẹ̀sìn tí wọ́n ti kalẹ̀ fún yín súnà wọn kalẹ̀ ẹ̀kọ́ lókè lẹ́yìn ló ha kẹ́sàn láàrin ha ẹ̀sìn láwọn òrùjú tọ́pọ̀ ti sàlàyé fún ọ ló ti yí ọ bọ́dún máa ń sàlàyé máa ti fún ọ tí wọ́n yí ọ Lọ́dún máa yẹ ẹsẹ̀ kọ́tọ̀ kọ́tọ̀ ẹ̀yọ bẹ́ẹ̀ ní ẹ̀tọ́ yí ọ. Oníjọ́ tí ìlú bá ti wà bẹ́ẹ̀ ẹ̀ ah, kò sí ọmọ dá òsì lẹ́lẹ̀ wa. Ọmọ tí máa ń tẹ̀lé wa láì. Kéyìn ti lè kéyìn ti lè máa ń nígbà òsì èsì. Fọ́npé Islam lẹ́yìn àkàlẹ̀ ààrẹ. Ẹ̀wà wọn tó ń sọ sọ nílé. Àbáwọn ni wọn فقد بلغ وفيك في هذا الحديث مؤكدا àwọn tó máa ń yí ọ̀rọ̀ ọlọ́run tó máa ń yí padà àwọn ọ̀rọ̀ tó ń lo ìyá rẹ̀ wọ́n yí padà nítorí pé wọn ò fẹ́ gbà fún ọba ní òye yẹn àìsàn kọ́ ọ̀nà nígbà tí túnú pé wọ́n sọ pé kọ́dàmù wọ́n ní kọ́dàmù tí ọlọ́run bá dákọ́ táwọn yìí dákọ tóró bàbá ti tiẹ̀ sọ̀tún ìlú lè mọ́gà ó ti wà nínú àtàtà máa ń dá pé bọ́ bá ti rí òyìn kan tó fẹ́ tó jọ lè dá sọ́dọ̀ ìròyìn ọlọ́run wa ó ní pápá tako náà tó bá ti tako tí o bá ti tako kọ́ ìdàgbẹ́ náà ni o kọ́ yìí sí òwe irú kò kọ́ ìdàgbẹ́ náà ti tako pé àdìsọ lálàáfíà ọwọ́ àpò lálàáfíà the next ni pé tọ́jú kíni wọ́n ní kọ́dámù lọ́dún lọ́dún kọ́lẹ̀ wọ́n ní kọ́dámù tó mọ̀ bá dá pọ̀ lè ìran kan nínú àwọn ẹ̀dá tó mọ̀ dá lé bí èèyàn tó fi wà náà ẹ̀dá tó mọ̀ bá dá tábí jẹ̀mú náà jẹ́ kan nínú àwọn ẹ̀dá tó mọ̀ bá dá tí láyọ̀nù tó lọ kan náà ẹ̀dá tí èkúté tó lórí kan náà dá wọ́n ní kọ́tà mú un ní ẹ̀sùn ní àtúnrẹ́ ní lọ́kọ́tìlá wọ́n lórúkọ ẹ̀dá kan nínú àwọn ẹ̀rọ ẹ̀rọ máa ń jẹ́ ní kọ́tà mú ẹ̀rọ ìsẹ́lárì bẹ́ẹ̀ bá lọ wọn ní ìlú lágbàwá gbogbo àwọn ọkọ ẹ̀rọ ẹ̀kọ́ máa ń dákọ́tà kọ́tà wọn ti bá wọ̀ rẹ̀ wá ẹ̀dá ẹni kan lọ wọ́n ìlú kan lọ ẹ̀dá wo ń jẹ́ kọ́tà mú wọ́n lórúkọ ẹ̀dá tó wà dáadé àwọn ọmọ inú wọn wọ́n láwọn ló wà ọmọ inú àtọ́jú wọn náà ẹwọ ẹwọ sàwọn ìlú lágbára àwọn náà ń tẹ̀lé ẹni tẹ̀lé wọn wàlá èyí kì í bá àwọn ọmọ wáyò láyé wọn lò kẹfẹ́ ẹ̀yọ́ rẹ̀ bí ẹ̀yọ́ ni ẹ̀yọ́ tó pàdé àwọn ọmọ láyé èmi yẹn bí ìgbé ní wọn báyìí ti wà láyé sọ́yà pé ní àtàwọn ọ̀sán ìjọba àbíjà yìí ọ̀rọ̀ sí kílẹ̀ kan kó sìkà sí ìjọ kan èyí àǹfààní tó lọ táwọn yẹn fún wọn jẹ́ ti Dubai tí wọ́n ń takò àwọn ọ̀rọ̀ yẹn ọ̀ba lọ. òun làwọn afáàfin sọ pé ìlú kan báyìí kò sí sáàlì ìlú ọ̀rọ̀ àkílẹ̀ wọ́n ti àfáwọn akúráńdà nígbà tó ti wà ní Medina wọ́n á kó síwálé àmọ́ ẹ̀fà ìfúnwálẹ̀ kọ̀ọ̀kan máa ti dá ọwọ́ wálé ọmọ wálé ọ̀rọ̀ àkídà lọ́wọ́ ń kọ́ ọmọ sọ̀rọ̀ àkídà ọmọ sọ̀rọ̀ àwọn àlùfẹ́rọ̀kọ̀ àlùfẹ́rọ̀kọ̀ ọmọ sọ̀rọ̀ jàmíyà àlùkọ̀wárí àlùmọ́ríbíà àwọn ìmọ̀ àtòjú kí ni àwọn àlùfẹ́rọ̀kọ̀ àlùfẹ́rọ̀kọ̀ àlùfẹ́rọ̀kọ̀ àlùfẹ́rọ̀kọ̀ àyípadà bá gbé ẹwọ wọn náà bá káwọn sí àwọn ìdílé ọ aláì ìlú bàbá bá ẹgbẹ́ yẹn wọ́n sọ yìí ẹwọ́ àwọn ìdílé fún wa wà láì bá wọn sọ pé wọn sí wa ọ̀rọ̀ ìgbà tí ìjà wọn ti dé ìgbà wọn ní adé apàdà wọ́n wọ́n padà mọ́ wọ́n ti fẹ́ máa sàlàyé òrọ̀rùn àwọn ẹ̀ ti gá ẹ̀jà tó ń bọ́ lọ sí káwọn kò fún àbíbí rẹ̀ bí ìgbà táwọn ẹgbẹ́ ẹ̀ bọ́lọ̀ bẹ́ẹ̀ yọ àwọn jáde nínú ìjàmbá díẹ̀ díẹ̀ alájà nínú láyé ọba màdínà ọgbọ wọn sọ ọkọ wọn jóná wọn sọ jẹnẹrẹ ní o wọn ní sáà sọ fún yín nù ẹmúra tẹ́sẹ̀ yín ẹmúra tẹ́sẹ̀ ẹ̀sìn pàtàkì lọ ọwọ́ ìdá ẹmúra tó wọn ní àwọn nǹkan tó kẹ́kọ̀ọ́ lọ́wọ́ ní ọba wa ní ìjọba sẹ́kù bá tọ́ọ̀pù yìí kà ń sọ yìí sẹ́kù mẹ́rin náà lọ́wọ́ sẹ́kù gbogbo ń bẹ́ẹ̀ lọ́wọ́ bá mú. àwọn kan bẹ lọ́wọ́ náà ń sọ lọ́wọ́ àti tó máa dé lọ àgbèdè ọ̀tí yóò gbá wọn kí yóò tó máa ń gbá gbogbo wọn àwọn tó máa ń àwọn hàlùsẹ̀ máa ń gbá wọn. ẹ̀rí ló gbà ṣòkòtò ní sá àwọn ìyàwó wọn ha àwọn ọ̀gbìn wa wọ́n ní yóò kà dé yóò lọ bá kí àwọn ìdí àwa ẹ̀yọ̀ ní mà. tó má dé ń báyìí wọ́n máa mú afásitì náà wá tó sọ wọ́n máa kó tìlú jẹ́ríà wọ́n máa kó bí ẹ̀sáàtìlì báwọn ọ̀hún ìṣẹ̀lẹ̀ ọ̀dẹ́ kó tiwọn. òun lè sọ pé kí abúgá kò sẹ́yìn tí ò ní ráfà mú wa pé afàwà yìí sọ ẹ máa mi rí ṣàlá ẹ máa mi rí afàwà yìí ní tí yàrá ti jàbátà tẹ̀sí jàbátà ní kọ́kọ́ ìwà lọ́wọ́ tó ní kú wa lọ́wọ́. èmi ní kẹ́kẹ́ mọ́ sọ tí ó sì yọ ọjọ́ ọ̀rọ̀ ju èmi kẹ́kẹ́ mọ́ sọ wọ́n láì wọ́n láì lórí láàkiri lórí ọ̀la ẹ̀ máa sá lórí ẹ̀ ọ̀la báyìí máa fẹ́ràn wa báyìí máa fẹ́ràn wa ẹ wá wọ́n ní wàá fún ìjọba yìí bí ní ó bí ní báà bí ní ó lẹ̀ ló wàá sọ̀rọ̀ gbogbo àgbẹ̀ mú gbogbo àtàwọn àmọ́ kí ó jọ́ wá búlọ́ọ̀kì àwọn ọ̀nà kan fún wa délé pé ọlọ́wọ́dé kí ẹ káàbà fún gbogbo ọ̀nà tí ó fi ṣe ilé ó blọ́ọ̀kì ẹ̀mọ́ yìí àpá náà ó ti kọ́ lọ́nà àti wọn náà gbogbo ẹni wá bẹ́ẹ̀ jọ ẹ máa mú wọn sí wèrè pé àwọn ilé oníkan ti láyé ẹ̀ẹ́dì àwọn ilé kan ọkọ̀rọ̀ sọ ẹ̀sọ̀ lọ jẹ́ ajẹ́ sáwọn ìdáfẹ́ ni ó tọ́ lọ́la sí wọn wá ẹlẹ́ẹ̀kejì yóò wá àwọn tí bàbá yìí ẹ̀gbọ́rọ̀ mọ́ ẹ̀gbọ́rọ̀ ká gbogbo àwọn tí bàbá yìí ẹ̀ má sàmá òun ló máa ń lé sí àwọn alọ́gá má sàmá ẹ̀gbọ́n ẹ̀ má lè fi sálẹ̀ di o àwọn aláìyá àti fi sálẹ̀ di wọn àwọn àwọn àwọn àmúwà gbọ́gbọ́gbọ́ àbábá ẹ̀dà àbábá ẹ̀dà ní ìjọ tí wọ́n rí láti ọkùnrin yìí wọ́n wọ́n wọ́n wọ́n wọ́n tó kọjá mú kí wọ́n tí ó ti tó ti sọ́ọ́lì káàkiri ló bá ń lé wọ́n sọ wá mú nílà ìwá sí aláwọ̀ ìjọ lọ wọ́n kà á sábẹ́bù kílà kanu kílà kọ̀tìyà tó wá kà á ẹ tẹ̀lé ma sọ wọn tẹ bá padà ní bíyà tẹ̀lé bí wọn dé. ọ̀rọ̀ yẹn ọlọ́kùnrin ti wá gbọ́ rí tó bá wọn kan pé kílà yẹn kílà wọn lè kò ní ọ̀tọ̀ ọlọ́kùnrin ti wá gbọ́ rí kò ní àlùmọ́sọ́lẹ̀ kílà wọn lè tó pọ̀ sẹ́lẹ̀ ní ìgbàyé sí. Náà, inú wa lọ bá yọ̀n, ó bí wọ́n ti sẹ́ sọ pé wọ́n ní. Olóòtọ́, hmm, ó ní àwọn ní àwọn lájí náà ló ṣe àwọn lájí náà. Àwọn lájí náà. Àwọn bàbá, àwọn oníjẹ́ lájí náà. Lájí náà tún kéde. Àwọn kọ́mítì kọ́mítì wo? Lájí náà tún dárí máa wá àbí?

ń tọ́ àfa àbúrò bá ṣọ̀ṣọ̀ lọ. tí wọ́n ti àfa àbúrò bá kẹ́kẹ́ tó fẹ́ mọ àwọn ẹ̀kọ́ ònú súnà àbí kẹ́ẹ̀tì àwọn àfa àti ẹ̀wọ̀n kan ń sún súnà tó ń gbé súnà lọ́wọ́ àbí kẹ́ẹ̀ tó kó tì wọ́n bí àwọn náà kọ́ báyìí. àwọn náà kò kíkí àti burú ni ajẹ́ kí àwọn àfa àtàlọ́ kí ó lọ́wọ́ yìí wọ́n tàbí bọ́ wa. nígbà tó ń mọ́jọ́ náà tàbí àti ó wá ní wọ́n máa ń sọ àwọn ọmọ náà àwọn kékeré gbogbo dé dáadáa tí àwọn kékeré bá ṣe ó ti dára fún yàrá rẹ̀ ọlọ́wọ́ kọ́lá yóò kọ́lá rẹ̀ tán ó kọ́ mọ́sálásí ọlọ́wọ́ kọ́lá rẹ̀ tán ń tọ́jú àwọn ohun kan ọlọ́wọ́ kọ́lá rẹ̀ tán gbàgbà ìdí àwọn tó máa fún aládàá tó bẹ̀rẹ̀ ọwọ́ ẹ̀ fàjà àti ẹ̀rọ wú àbá àmọ̀ ọlọ́wọ́ akúdánù àbá àti ìbá ti kàdáríkà bọ́lá ń ṣe ṣe ṣe àwọn jẹ̀bẹ̀rí tó kú dáhùn ṣàkóso wúlò fún ọnu. àmàlú wọ́n ti bọ́lá ń ṣe ṣe ṣe bíbí sọ yìí òun mọ̀ ọ́n mọ̀ rẹ̀ òun wá yọ ni ó yọ àlùfàlà fún mẹ́ ó ní kàdáríkà àmàlú àlèmọ̀bùtẹ́dìà àlèmọ̀bùtádà fásitì àtẹ́sọ̀ ni ó ó ní gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ní gbogbo bíjà bíjà tí a bá ṣe fún ìlú àrùn fún ìlú àti ọ̀sọ̀rẹ́ gbogbo tẹ̀ bíjà lọ́kí bíjà pé ọtí ìnáwó ètù gbogbo pẹ̀lú tó ṣe gbogbo tẹ́tí bíjà wá ṣe pátápátá àti tó dáa àti tí ò dáa bẹ́ẹ̀ ó ṣe èyí fún ìlú àrùn fún ìlú àrùn láti ní káyọ̀ lọ kí ó wúro bí ọba kọ́ bá kí ó wú ọ́ padà tó parọ́ ọ́ padà tó parọ́ kọ́nà kó tó kó nàá wà kó nàá wà. náà bí ká ti lọ àwọn eléyìí àwọn wá ní kọ́dá mú un bẹ́ẹ̀ ẹ̀sùn lọ́wọ́ mìíràn kọ́lìkì ìran kan nínú àwọn ẹ̀dá ọlọ́run ẹ̀dá tó sọ̀rọ̀ ẹ̀wọ̀n kéèyàn yàwó ìdúrà yìí wọ́n lẹ́jọ́ ọlọ́ọ̀kan ló jẹ́ bẹ́ẹ̀. nínú náà wàá dákọ̀ wọn nínú fàánì ọlọ́run dárúkọ àwọn ẹ̀dá tó dá ó dákọ̀ wọn láì dábẹ̀ dákọ̀ wọn. ẹ ó dákọ̀ wọn àlùjá lọ́bẹ̀ dákọ̀ wọn àwọn ẹ̀dá ló dákọ̀ wọn àyàwán ókè èwo làwọn eléyìí kó síbẹ̀ mílíọ̀nù jíìnì ni àwùlé àwùlé àyíká ọlọ́run ẹ̀dá fún àwọn ẹ̀dá ríkìlù wọ́n ní ríkìlù rẹ̀ bẹ́ẹ̀ tó lákọ̀ jẹ̀mọ́ àtó mílẹ̀dà ọgbọ̀n àwọn èèyàn àtàyàzọ̀ rọ́bùn ìdà fi ha ìgbà tó lọ́wọ́ rí pé ilé ìdí ìfún tó wá bẹ̀rẹ̀ ó máa kó sẹ́ jẹ̀mọ́ àtó mílẹ̀dà kílẹ̀ ìpínlẹ̀ mi bí ọ̀sẹ̀ máa lo ilẹ̀ vocabulary review ẹ̀rọ ẹwà tí ẹwà lọ lọ mú jírí tí ní sábà ń pèsè lè jírí tí ó wà review jẹ́ ó jẹ́ ó máa ń lò fún jẹ̀mọ́ àtún nínú ẹ̀rẹ́ lábáwọ̀ èlò bẹ́ẹ̀ ìgbàtí wọ́n wá lọ bẹ́ẹ̀ ní sábà bá lọ bẹ́ẹ̀ àjẹpẹ́ ẹni tá nídìí kó fún ẹ̀ lápò ìpínlẹ̀ lábá máa ń lò káàbí tó dé kí ni àdúrà lọ́lọ́ wọn àdúrà lọ́lọ́ tó dé àbí káàbí tó dé ìgbà káàbí wá dé wọ́n fún wa ní àsọ̀lá fún wa fún láwọn àtúmọ̀ mi tàwọn jáwọ́ tó lé tùmọ̀ mi àní Muhammad ali ìdá àrídì àbúrò àbòdì ó láwọn ọmọ sáwá ń pẹ́ tẹ́tẹ́lẹ̀ àbòdì náà ń pẹ́ fún àrídì ìsìláàmù dé ó fún lọ́kọ̀ mi kí ló fún àṣírí àtìrẹ́rì fún ni náà ó kọ̀ yìí àzíjìn àwọn lábára náà nínú tẹ̀lẹ̀ àwọn àdúgbò tẹ̀lẹ̀ wọ́n ti lẹ́sẹ̀ tó bá jẹ́ tó wá ní ìtumọ̀ mí tó bá tẹ̀lé àwọn akálẹ́kọ̀ọ́ mo láti rí àwọn láti wá rí kàpé àrídìrú ìmáná jẹ̀mọ́ àdú nínú ẹ̀dá ìgbà fún mi. ó ti wà ga àtijọ́ àwọn ẹbí pé tó bá ti rí ròyìn kan wọ́n ti wọ́n ti di sẹ́yìn àwọn ọmọ pé bẹ́ẹ̀ tó bá ti rí ròyìn kan tó bá ti tako ìròyìn tó bá ti yọ ìròyìn ọlọ́wọ́n ba tù yẹn kọ́ tù yẹn lọ́nà ọmọ mi tù ẹ́ kọ́ wá yí orúkọ yẹn kọ́ sí ọlọ́mọ ti wá ní mẹ́rin

ìtàlẹ́bí sọ pé tí tí ó fi dé wà lábẹ́yẹ̀ kó àtà yóò kìlà. nǹkan tó yẹ bá bẹ́ẹ̀ ti ti bẹ́ẹ̀ yìí ti ló sọ yọ nǹkan tó òun ló gbé tiẹ̀ síbẹ̀ kàmá báwọn náà fi awọlé hàdí. níbi ìbẹ̀rẹ̀ hàdíìsì àtà yóò lápọ̀ bàbá mi sọ. yóò lápọ̀ náà lè kó lò nígbà tó yẹ máa dúró nínú ẹ̀dá sí pé kó lò yọ̀tà ìtàn àbá àmọ́ yẹ wàhálà kọ́dá. لا يصح تفسير تفسيره لا يصح تفسيره بالقول لا حقيقة ولا مجال طبعا كانت بيتي حقيقة مجال وولي àwọn tí wọ́n wọlé pé wọ́n fún lọ́gbọ̀n ìmọ̀já sí bọ̀ nílé yóò tẹ̀ wọlé sí kankan ní òdodo pé ẹsẹ̀ àbíkọ́dẹ́mù kò jẹ́ bẹ́ẹ̀ bákan náà ẹ wá lọ fún ìmọ̀já sí kò tẹ̀ wọlé sí rẹ̀ wọ́n gan ní sáwọn bẹ́ẹ̀ lọ fún ìmọ̀já àwọn sọ̀rọ̀ fún ìmọ̀já straight down so ọlọ́run kó sàmà náà wá tó kọ́ alágbó islam tó àwọn ọmọdé ká mọ̀ bẹ́ẹ̀ ni mùsùlùmí ẹgbẹ́ àti tẹ̀lé wa láti lọ kí ọlọ́run ọba ó ti gbé nìyí ó ní ẹsẹ̀ làbẹ́ ọlọ́run bá ní ẹsẹ̀ àwọn abẹ́ bọ̀ wọ́n láyé kó tó fayé lẹ̀ ọlọ́run bá àbíjọ tọ̀nà kọ́wáwò kan náà rẹ̀ dá ọlọ́run kọ́wá ya mọ́tò rẹ̀ wà ní fẹ́ẹ́ tí ọlọ́run àti rírun ìyẹn tó gbọ́dọ̀ sínú. ó ní ẹsẹ̀ yẹn àti ìdísẹ̀ yẹn gẹ́gẹ́ bó ṣe tọ́ sóun. ẹwà ẹ̀dá tọ́nà bá dá àwa náà ní ẹsẹ̀ gẹ́gẹ́ bó ṣe tẹ̀lé. níjọ́ ta bá rí ẹni náà yẹn bá rí èèmọ̀ lára dábàá kan wọ́n yẹ kó lè kó tẹ́tẹ́ lẹ́rìn ó wá ní méjì ṣẹlẹ̀ owó káàkiri ayé ni tó bá ní ẹni méjì ó ti ó ti bí ẹran àpéwò tó ó ti takò ó ti yẹ pàǹgá àtàjẹ ẹgbọn jọra wọn lórí ìlú àmọ́ pàǹgá ò láṣẹ adìẹ ṣe kí ni adìẹ láṣẹ níjọ́ tá a bá rà díẹ̀ tó dàbí pàǹgá àbájá àwọn ó ti kéré yìí ó dàbí owó nìyẹn bí kọ̀ọ̀kan ṣe ní ẹsẹ̀ gẹ́gẹ́ bó ti yẹ wọ́n bẹ́ẹ̀ náà lọ́wọ́ bá buhari wọ́n ti hàlá òun náà ní ẹsẹ̀ lẹ́rù ti yẹ. bá a ṣe gbọ́dọ̀ máa ronú pẹ́pẹ́tẹ́ omi èèyàn ṣe rí lẹ́sẹ̀ bàgbárí bẹ́ẹ̀ náà ló gbọ́dọ̀ wá sínú orí wa pé ẹsẹ̀ ọlọ́run àbí ìdísẹ́ rẹ̀ kó jọ ti ẹ̀dá kan náà ẹ̀dá tó dá eré ní káfí sẹ́mi abẹ́rẹ́ ọba àlejò mọ́tà fún wa ní àgbóyè ìṣẹ̀rẹ̀ wa sallallahu ala nabiyyi wa alihi jọ náà àwọn yìí àwọn atílá àwọn atílá làwọn àwọn tí wọn àwọn ní àwọn ń ha ìròyìn kó bọ́lọ̀ ni sẹ́kẹ́tìrì sí àyà kan òun náà làwọn méjì nù àbí káwé àwọn ẹkú mẹ́ta mẹ́ àyà kan làwọn mẹ́ta wà mú àrùsùn náà àwọn làwọn dúró láàrin àwọn méjì àwọn àdúrà wọn ni wọn àdúrà lẹ́yìn náà ká méjì ní iṣẹ́ ìwòye kò sẹ́ni tó dàbí ọlọ́run àwọn àti làwọn ọlọ́run kò tẹ́tẹ́ lébi ọ̀nà làwọn òfin gba àwọn ọ̀run nǹkan àwọn òfin ẹ̀gbà wọn kẹ́ ẹ̀mí wọn àwọn gbà wọlé fún yín. ọ̀wá ẹ̀yìn ọ̀dọ̀ máa sí àyà kan náà ni ó ọba ti ń gbọ́ ọba ti rí àwọn ọmọ tí làwọn sọ ọlọ́run ọba láwùjọ sẹ́mọ̀ wọn làwọn bá sọ̀rọ̀ wàtẹ́mìlú kàtìmáà yẹn wọ́n ní gbígbọ́rọ̀ rẹ̀ gbígbọ́ ọ̀tọ̀ ara rẹ̀ bàbá sọ̀rọ̀ wọn káàbù sọ̀rọ̀ ìnà wọ́n ní rí náà rẹ̀ gbígbọ́ ara rẹ̀ àti sí àyà ọlọ́wọ́ akọ́lọ́ máa hálù súnà wà lóla mi lẹ́yìn sàkàlẹ́ sí àyà ilé papọ̀ ìtẹ̀kẹ́ náà ló ń gbé kò tẹ́ ilé ìsọ inú kọ́ lẹ́yìn sàkàlẹ́ sí ìṣe kò sẹ́ni tẹ́lẹ̀ gbígbọ́ ọlọ́wọ́ kò sí bẹ́ẹ̀ wọ́n wà tẹ̀lé láwọn sí fàkùsámọ̀ rẹ̀ ولكن سمعه ليس كأسمعنا àmọ́ tí gbọ́rọ̀ ọ̀rọ̀ tàbí tiwa àmọ́ náà tó kéde yìí onígbọ̀rọ̀ ẹgbẹ́ ti ní ìsìlám láwọn arẹ́ rí àwọn ọmọ sílà náà wà ní pé kọ́lọ̀kọ̀ lọ́ọ̀bù Adam ọlọ́run ọba ó dà níbi Adam àlá sọ̀rọ̀ lórí àwòrán rẹ̀ àwòrán ìgbà tó wọn bá ń sọ̀rọ̀ nípa ìtàkọ́lé ojú tábí ń sàlàyé rẹ̀ nípa ìtàkọ́lé ojú àìwájú pé ẹ mọ̀ gbá wọn lójú mọ́ àìgbá wọn lójú ní ọgbẹ́ ọlọ́run ọba ó dá ádámà aláàfúrọ́tì aláàfúrọ́tì lillahi subhanahu wa ta'ala wájì wọ́n ádám wájì ádámà náà ni wájì ọlọ́run ni wájì àmọ́ àbírí ẹ̀ sọ pé lẹ́yìnsá kàmẹ́sẹ̀ lè ṣe ó dá lórí súra rẹ̀ ní pé òun dáwọn òní wọn ti lóyìn àmọ́rò làwọn béèrè fún yìí ojú ara wa tòyí ò túmọ̀ pé àdéhùn àyè òjẹ́ ni kò túmọ̀ pé káwájú kan náà ọba náà ó ní ojú bìtì wa tó bá ti sìn ọlọ́run fi wájú tó yan rẹ̀ ó sì wájú tó yan wọn níbi adámọ̀ náà tó bá ti sìn àmọ́ ojú rẹ̀ wájú ló dàbí tiwa wọn dàbí tiẹ̀ wọn lọ́wọ́ tó ara rẹ̀ sọ nọ́mbà two wà lóko sọ̀rọ̀ kù one one. bóyá ìrìnàjò máa ń bọ̀ nípa ọ̀rọ̀ ìlú ìlú ìlú ìlú ìlú Gracias wá ó wá mú káwọn wá pé ṣe wọ́n ẹ̀fà ṣe irú ẹ̀ nìyẹn ṣé lè kí hàn ìdílé yìí o ṣé lè kí hàn àtúntò àtijọ́ ìdílé yìí ìdílé tó bẹ̀rẹ̀ wá ní pé ìyá wọn tó ń wíyà pẹ̀lú àti ìsàlẹ̀ sọ pé ọlọ́run ti ní ṣe lè sọ fún ìgbà tó ń bá báyìí lágbàdà àdéhùn ẹ̀rí tó mú àyẹ̀jẹ́ mi tó yára gba òun wá fún mi ọgbọ́dọ̀ àti àkànní ìlú ọdún àtọ́jú fún báyìí ọdún báyìí ọdún báyìí bá rẹ̀ aláwọ̀ rẹ̀ ẹlẹ́bi wá sí pé kí ni ọ̀dínkà tó rẹ̀ wọlé ní kí wọ́n lẹ́yìn ìmọ̀ ọ̀dún báyìí ẹ̀ wọ́n á gbé òun ní ìṣẹ̀lẹ̀ wọ́n á gbé òun ìyẹn padà àwọn mú òun lé kíkà kí ni wọ́n lè parọ́ àwọn ìlú kan bá ti ń náà ẹni tí òní gbàgbọ́ ká kú pé ikú kéde táàbù tó bọ̀ ẹ àwọn ẹ̀dá ń kú yóò bá lọ bá lọ tó ẹni tó ẹni wò rí má bàbá bàbá bí rẹ ni bí bàbá bàbá bàbá bàbá bàbá rẹ ọ̀sán nìkan nù kò mẹ́kọ́ bí ó ẹ̀wọ̀n tí wọ́n tọ̀ pé kúbẹ̀ wọ́n ní kó ní pílẹ̀mù ó ní tòrò pa ìtẹ̀mí tó wá ìtẹ̀mí lẹ́yìn okú lẹ́yìn ikú kí ló tẹ̀lẹ̀ ló ti dé pílẹ̀mù nìyẹn ọ̀rọ̀ tẹ́lẹ̀ yẹn sọ fún owó àwọn òkè wọ́n tà ń kó ìdíkó yé ni tá ń lọ tó bọ̀ kódà ànẹ́bí lọ ó bọ̀ ànẹ́bí ò lọ ó àmọ́ ọlọ́run bá fi píjọ́ iná píjọ́ àdìyàmá ọlọ́run ànábì bá tó tó ti ìjọba àti mẹ́rọ. bàtà nàbí lọ sánmà ẹlẹ́yìn sábà bàtà nàbí lọ sánmà bàtà nàbí lọ sánmà pa ara tó wọn fi hàn ó fi àwòrán àwọn ọmọ náà rè o bó ṣe rí rè o eléyìí bí ó ṣe rí rè o àwọn tó máa ti báyìí ibi àtọ́nà wọn fi yẹ wọ́n rè o ọlọ́run ànábì bẹ́ẹ̀ eléyìí tó yẹ kó tó tó tí ìbá ti tó bó láà tẹ̀lé yẹn ó lè fẹ́ ìdìbò ìṣúná tẹ̀lé yẹn bá wà ṣé kò sísẹ̀ ní gbọ́ wà sí mi àbí kò sísẹ̀ ní torí àpá kí ló wá mú jẹ́ àpá náà irú àpá àwọn olóbi jẹ́ pé àpá wa yóò tẹ́ ní àwọn ọmọ ọlọ́wọ́ káyàdá àbá àpá tó ti rí àná ó bá àwọn jàdíyà tó bá wọn ti lè kọ́ ọ̀ṣù àwọn jàdíyà bá wọn ti bàbà bàbá wa fà sẹ́fẹ́ fà wọ́n. wọn ò dáa gbọ́ tí o sọ ó tún wáyé pé ẹ̀yìn ìlú ni làkà fà. sábà ìlú wa kó sílẹ̀ ẹ̀mú wa kó sílẹ̀ wà lórí mi yìí kó sí ti gèsè rí mi. wàlàkì nà kó kọ́ mú bàtà àyàmọ́ àbẹ́yìn yìí mo kàn rí ẹ̀ nígbà mi. àwọn afáàtúmọ̀ á ọ̀rọ̀ yìí wá wọ́n ní àwọn tí ń darí ọ̀rọ̀ ikọ̀ àwọn kò bá rú àìlàmẹ́lì àwọn jàmíyà tó ti bẹ́ẹ̀ tó ti fún wọn lẹ́sìn wọn mọ́nà tó ti fẹ́ tó ti lẹ́yìn bá wà àtàwùjọ àdìbára wa táwùjọ tó àdìbára wa yìí àwùjọ lódò ní bí ẹ máa ń pẹ̀lú nímọ̀ lódò ní àwùjọ yìí tó ló jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ìdájọ́ ń gbà míì èèyàn lè kó sínú kúkúrú tẹ́ẹ̀sì ní bẹ́ẹ̀

ẹni tó kì lẹ́yìn imam tó bá ti wá sálámà sálámà báyìí kí fún wa fún rẹ̀ padà kékeré ló lè máa fà á tí ẹ̀ fi máa dẹ́rù bàbá wò àti tẹ́tẹ́ bá dẹ́rù bàbá wò tó lẹ́tọ̀ọ́ kí ẹ máa dé láì sí pé ẹ tàbí kí èsì imam. àwọn fúnra lè tẹ̀lé lóòótọ́ tí máa mọ kírun tán tí ó lè ṣe ìtàn sálámà bọ́ọ̀lì àwọn máa ń pè pé kí ni wá lẹ́yìn imam kí ni wá lẹ́yìn rẹ̀ èyí bá bẹ́ẹ̀ dáa ní kó fẹ́ kọ́ fẹ́ dá ọ̀hún ah, pẹ̀lú ẹ̀ One, tí a bá sílẹ̀ ìmọ̀ mọ́ sọ́hádì sọ́lá àtòwò sọ́ àti ìmọ̀ tó ní ọba lè dárun ní tọ́lọ́ gbà wọn rẹ̀ ìwé ẹ̀yìn ẹlẹ́dọ̀ láti tẹ ìmọ̀ fún wa àmẹ́fẹ́ fún ọ̀gá bá dárun kí fún ara ọlọ́run ní gbà wọn rẹ̀ àlejò ìmọ̀ mọ̀ wọ́n gbogbo ìmọ̀ mọ́ tó bá kírun ó gbọ́dọ̀ kọjú kíbúlà tí o bá kọjú kíbúlà ọlọ́run ní gbà wọn rẹ̀ tó wá kírun lẹ́yìn rẹ̀ ìyẹn lè dúró ìyẹn lè dúró míì mọ́tò máa yẹ sẹ́wó ọlọ́run ní gba máa ń kí tí bá kírun ìwọ́n tó máa ń sẹ́wó ẹ̀rí tó ní ẹni tó lómi kì í àwọn kọ̀ọ̀dísà nìyẹn àbí ìmọ̀mù kò bó ohun ẹ́ ìmọ̀mù kò bó ohun kò bó ohun ara rẹ̀ tó wà nísìnyí àbí ìmọ̀mù kàpátíà kò kàpátíà kò sí ẹ̀mọ́ pátíà ká rárá ó wọ́ gan ni o tó wà nísìnyí ṣírú àwọn kọ̀ọ̀dísà báyìí ó lè mú yàn kó lẹ́yìn ìmọ̀mù kó má kí lẹ́yìn rẹ̀ ní wà lọ́sọ̀ bọ́t ó dá kẹ́ni ẹ̀ fà fèsì dáadáa ní síná tí o bá wá níbo míì kó fẹ́ kà máa dá ẹ̀wọ̀n tiẹ̀ kí so èyí bẹ́ẹ̀ lórí fún nìyẹn lórí jẹ̀má tó kí náà fún lára jẹ̀má fún lára fi fún Allah ta nà Bàbá ẹ ẹ sọ fún bàbá náà ni ẹ̀ẹ́dùn bàbá bàbá pátá yìí ó kú díẹ̀ káàtó bó àwọn gbáà nínú pọ́blẹ́mù láwùjọ ni pé wọ́n àwọn ẹgbà kejì àwọn ìran mọ̀ yìí nígbà tó ní tòun nìyẹn o ànígbà kejì wọn ẹlẹ́ẹ̀kejì ẹ̀sán ẹgbà kejì mọ́mú iná kọ́ yóò tó àti lọ́mú ta ni yóò tù ta tó ẹ̀ ti òun náà mẹ́ta mọ́ ọ̀rọ̀ ọba lé ẹlẹ́dà mo sì ní àwọn akéde kan bí gbogbo ẹ̀ náà àfáwá nìyẹn ọ̀ ní sọ̀rọ̀ ọ̀dà tó wà ní ìlú ẹran àfáà ní ó tàbí ìjọba ìlú ọ̀nà máa délé o pé wọ́n ní kọ́dà wọ́n ní wọ́n là la gbogbo ilé ìwé ọmọ náà tó wá tó wá ti tó bá ti wá ọmọ ọmọdé ń ṣe àtúntà wà yìí ó yẹ kọ́ ọ́fíìsì rẹ̀ ni lọ́gbọ̀n ọmọdé ń ṣe kóra ọmọ ọ́fíìsì rẹ̀ sí ẹgbẹ́ yìí ń ṣe tó tó fi tó gbọ́ gbọ́ọ́ bí ẹ bá lọ bá ìmọ̀ mọ̀ bá ó súnmọ́ kókó pé ẹ̀ pé kí mo rí tòun ké bọ̀dùbọ́kọ̀lọ́kọ̀ jẹ́ kọ́rẹ́tì máa ń àti ṣe títọ́ sí máa ń lọ́kọ̀ọ́ ọba ó lè jẹ́ kọ́rẹ́tì lélẹ́yìn gbogbo ọgbẹ́ ọ̀nà tó dáa ní bọ́n ọtí sí rẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ mẹ́sàn-án yìí lọ́sùn òrìṣẹ́kẹ́ lómi rà pàdé ẹ̀rọ àwọn èèyàn ìṣe tí bó ti kalẹ̀ mú ìmọ̀ nǹkan tẹ́lẹ̀ bẹ́ẹ̀ náà tí mo fáyà nígbà pé ìfowópamọ́ fún orí ọdún lómi o so ilé ìlànà tí pàtàkì láwùjọ rẹ̀ pọ̀ ká mọ bóòlù àwọn ẹ̀sìn bá ti bá yẹn sọ láwùjọ tó wà níbi so káwọn bá kọ́lẹ́sì pé tó máa gbọ́ tó máa pè wá kẹ̀kẹ́ ìdílé yìí so a lè fún ní mo gbàdúgbò kan rí àdúgbò yẹn wá nǹkan sáré kírun ní ìbẹ̀rẹ̀ èyí tí màá fi dáhùn tèmi kí àti ìkàwé mọ́sálásí náà ni mo mọ̀ wá rí mi wá ní tí ò sí sí ọ̀wọ́ mọ́sálásí má wọ́n ní à ah, ṣé ìjọba ti kírun tán ẹ máa ń sọ̀rọ̀ èmi ti lè máa èmi ti lè máa èmi lè máa kírun tèmi lọ́wọ́ báyà ṣe ìṣiná bílà lọ́wọ́ àbí kí n máa sàrún padà kẹ́tí máa sọ̀rọ̀ fún ẹ wá ti fòkè sílẹ̀ ẹ ti fòkè lẹ́lẹ̀ nípa láti ń sàkó ẹ̀sìn à kọ́ máa lórí àmì tọmọ èyí tá a bá ti kọ àfọn láyé kọ́ sílẹ̀ mẹ́rin ọmọ sọ ṣùgbọ́n àti ìṣe máa ń pè é dúró mẹ́tọ́ọ̀dù yẹn èyàn lè fi kọ̀rẹ́ ìṣúná mu lè tó lè fi gbọ́ títí ọba wa má wọ́n tún lè fẹ́ kí kíkẹ́ wọn rẹ̀ jó òwe kí wọ́n máa jó mẹ́rin wọn á ti jó bí wọ́n bá sọ títí bẹ́ẹ̀ni bá tún tẹ̀lé ọkọ jẹ́wọ́n mi jó náà kọ́ owó ti ti wọn lédè onípe mọ́ ilé lọ́sẹ̀ kó wọn kìíní kọ́tọ́ méjì ní ìṣòro èsì sọ pé olùdó máa sọ́dá torí pé bá dídọ̀ fún wa bíjá sí àyè bá kú wọ́n lè pè wá pé àwọn àti so ká máa bá tọ́lá wọn sọ̀rọ̀ káwọn kì í máa bọ́ na ní parí àbí tó bá tèrè. ẹ̀dá ọlọ́run àti àmì ọlọ́run nínú àwọn ìbéèrè àwọn ẹlẹ́gbẹ́ lẹ́bẹ̀rẹ̀ yìí kí àwọn ti bẹ láàrin ẹ̀dá ọlọ́run àti kẹ́lẹ́ yìí. àwọn ilé ọlọ́run ó ara wọn. àtàwọ̀wáàtì wàhálà eléyìí náà nínú àwọn ẹ̀dá ọlọ́run náà wà kọ́dà nínú àwọn àmì ọlọ́run wà nínú àwọn ẹ̀dá ọlọ́run àwọn èèyàn bẹ nínú àwọn àmì ọlọ́run tí bá ti gbà kẹ́kọ̀ọ́ pé ọkùnrin ní èèyàn ní téèyàn kìnìún ní fẹ́ kìnìún kìnìún ò lè sọ fàájá láéláé oníṣòkòjọ́ra wọn omi náà àyà dìlà lára àwọn àmì náà ni lára àwọn àmì náà ọba òun ni bí ṣe ń sọ̀rọ̀ yìí tẹ́ẹ̀tì ìdìwọ̀n ní tẹ́ẹ̀tì ìdìwọ̀n ní ti nínú iye yìí nínú àmì náà ni bí bá so èdè tẹ́ẹ̀ gbọ́ níbi sáàdì lásán ní ma gbọ́ ìtumọ̀ ní wọn lọ́pọ̀lọ́ yìí min hayati rahman lára àwọn àmì ọlọ́wọ́ bá ní lára àwọn àmì ọlọ́wọ́ bá òun ni kí kí òṣìṣẹ́ sí àwọn nǹkan kan náà ẹ̀dá bá ti kó ti kọ́ mọ̀ tẹ́tẹ́lẹ̀ náà ẹ̀dá kó wá kó wá chẹ́ǹjẹ̀ kó wá kó chẹ́ǹjẹ̀ lára àwọn àmì tó wà náà ní títí àwọn títí àwọn àbúrò mà lákòókò lè ní òun ilé kó yọ kó mọ̀ yọ mọ́ ẹ̀rọ kí ni. ok now. Lọ́sẹ̀lẹ̀ sọ̀rọ̀ ẹ̀rọ rẹ́túlà ti ọ̀kan láàrọ̀ ìjọba tó lójú ìjọba tá ńlá tó ló wá sílẹ̀ láti wá sí ìgbà yìí ìrìn náà padà wá wá rẹ̀ ọjọ́ padà wá wá báyìí ó wá ń sọ ọ̀pọ̀lọpọ̀ padà wá rí nígbà bá mi ṣe ìdájára ìgbìmọ̀ tó kà ní ìdájára mi ọ wá sọ pé owó ẹ̀rọ gbìyànjú ní ìlú bàbá ìlẹ̀ nípa bá onígbà ẹ̀rọ ti bá àbíjà àti owó ẹ̀rọ gbìyànjú ní ìlú tó mẹ́tìlẹ́ ọ̀sẹ̀lẹ̀ ìgbà wọn kọ́ òfin àwọn olùfẹ́ ìlú ní bíbí wọn ló ń bí àwọn olùfẹ́ wa tó dá àwọn bí àwọn agbébọ̀ ọ̀dọ́ wọn á wò wọn á bọ̀ sọ ni wọn á bọ̀ sọ ni wọn á sọ àbá sọ tòkòtò á wò pé mo lọ́rẹ̀ pẹ̀lú láti máa gbọ́ ibi wọn tó ń lọ. àbí kí wò yé mọ́. wọ́n rí ta àwọn ọmọ ìjàmbá kánú ìlú ìpínlẹ̀ ló gbé wà sáré ńlá ìṣúná tó ń gbé apá tuntun mẹ́ta rẹ̀ máa lọ ní tó dáadáa láti ìjọba wa ìjọba tí ò ní pé mo fẹ́ bèèrè ìjọba pé ní láti pé ọkùnrin tó wà owó láì tó fẹ́ fẹ́ yẹn pẹ̀lú fẹ́ fẹ́ fẹ́ yìí àbáwọ̀tọ̀ àwọn onímọ̀ràn tó ká ti gbọ́dọ̀ nípa pé àwọn bílọ̀ àtà jẹ́ ọ̀dọ́ ẹlẹ́gbọ́dọ̀ orúkọ gbogbo agbìyànjú ọ̀nà kàbọ́nà méjì kí di ìgbà tó àǹfààní bẹ́ẹ̀ àǹfààní bẹ́ẹ̀ tó wà níbi àǹfààní bẹ́ẹ̀ kó dára tó ní àwọn akẹ́kọ̀ọ́ yẹn lọ́wọ́ òtọ́lọ̀ bá ní pé èyí bá ní yóò tàbí àlẹ́ bá dé inú ìwọ̀n lò pé ah ìdí ìbá mi pòṣe yìí ní ìbá mi pòṣe àlẹ́ lórí ọ̀la lórí òkè nǹkan ẹ mọ̀ sí kẹ́mi gbàgbé pé ǹjẹ́ ǹjẹ́ ǹjẹ́ ǹjẹ́ àlọ́ ti ń kaba yìí. tó ìmọ̀ràn nu àwọn táyà ti ń ṣe náà kí wọ́n fẹ́ léèyàn bí ìbá ní sùúrù tó wà nídìí ẹ mọ̀ tí ó lé yín àti kọ̀ọ̀tì náà ọlọ́wọ́ yóò wá fi ìwà àti ẹ̀yìn ìlàjẹ̀ ìmọ̀ sọ́wọ́ sọ̀rọ̀ kan àwọn kàní ti táwa ti rí báyìí àwọn ọmọ wa ẹ̀mẹ́jẹ̀ ni wọ́n yìí pé ọ̀pọ̀lọpọ̀ àti àgbàlagbà ewu eré làbí kéwú síbà ní ti ọlọ́kùnrin fún yàrá báyà yín ni onídé wọn láti yá yóò wọn bá ti máa pàbá lábẹ́ nípa kí ewu má ẹ̀ má má kí mo ti máa bá ní àyè ọlọ́ ó lè gé ohun lórí ẹ̀sìn náà ni olùdó ìṣe kí àwọn olùkọ́ pé kálẹ̀ ronú pé ah ìdí ìyá ti ń jẹ lónìí ìpẹ́ fún òní jẹ rú ẹ̀ bí wàá ti ìjẹ́ kó ti yára ní kékeré ti fọwọ́ ọmọ pé wúwo erí yíyà so àwọn ọmọ wa èdè ká gbìyànjú kí so kí ni ẹ rọrùn ló fi jẹ́ pé àwọn ọmọkí àwọn tọ́ka náà àwọn ọmọ ìtàn péyà àwọn tó ti báyìí àwọn tó ti báyìí kẹlẹ ká lọ péye lọ ká péye mọ̀ ọ́n lọ wọn kó lẹ ti kó lẹ ti rí mi èyàn lè dókítà alábẹ́ ẹ̀sùn ẹ̀wọ̀n bí ó ti tán ní ara wọn fún so bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ wọ́n pọ̀ bá lórí tiri tiri tiri láti pàpà kan náà wà bá náà níjọ́ yẹn abẹ́sọ̀ nípa family plan ní mọ́sáláṣí bẹ̀rẹ̀ àti wá fi àpá àṣẹríà wa àti ìbájọba àti ìṣẹríà àdẹ àwọn akọ̀wẹ́rẹ́ tó pọ̀ wá so bàbá òkú bí ọ̀tún la àti ìṣàdí àtàkùn wọn ti gé ni ráyè ọlọ́ apẹ́ tó ẹjọ́ apẹ́ tó domẹ́tì tó pọ̀ yẹ òun náà kéwú abáde ìtọ́ fún un abá ẹ̀tọ́ gbàdúrà o ẹ̀ka ti sè aláhàbà kẹfì ó wá sí wá rọrùn so nítorí náà fún àwọn báwọn ni tó bá ní ti tí wọ́n kán rí nǹkan méjì tó jẹ́ pé méjì ti ṣe kíni ẹ́ ó yanjú dáadáa méjì ti yanjú tó bá ní ti àjẹkù ah, rọrùn alhamdulilayi so àwọn àlejò ti ṣe ní àwọn ọmọ wa tó bá ní ti àwọn àlejò ti ṣe ní àwọn ọmọ wa àwọn èyí náà tẹ́lẹ̀ sí àwọn pẹ́rẹ́ǹtì wọn kan tẹ́ ní wọn bẹ́ẹ̀ wọ́n ti dàgbà wọ́n ti gán kan tó ọ̀fẹ́ àwọn ẹ̀jẹ̀ báyìí wọ́n ti gán bọ̀dà àwọn tó wá níbi ìwé tí gán á sì wọ́n kò ní tipa wọ́n wá bára wọn bẹ́ẹ̀ inú wọn á dún wọn ló dùn tó jẹ́ pé àwọn ọmọ wọn máa jẹ́ ẹnjìníà mẹkáníkà ẹnjìníà ẹnjìníà ó máa jẹ́ mẹkáníkà ẹnjìníà ó bẹ́ẹ̀ mọ̀ sí sẹ́ni wọ́n pọ̀ bẹ́ẹ̀ wọ́n pọ̀ bẹ́ẹ̀ wọ́n pọ̀ bẹ́ẹ̀ ká máa sọ sí ọ̀rọ̀ wa pé kojú ọ̀rọ̀ wa lọ́rùn náà ìmọ̀ràn so náà ẹlẹ́ẹ̀kejì wọ́n á ní gẹ́gẹ́ bí ìmọ̀ràn ni tòyẹ́ ti rí sísà tó fẹ́ fẹ́ pọ̀ sísà yẹn wọ́n padà wá pẹ̀lú wa pé kú sí ni wọ́n ní mọ̀ràn láti fún bọ́dà wọn kò o àwọn wàhálà kan ti ń bẹ̀rẹ̀ pé ní ah, ẹ mọ̀ wọ́n rí ìjọba lè mi àrùjá ló kàn wà wọ́n ọtí sí àdúgbò kó mọ̀ jẹ́ pé ipa rẹ̀ ló padà ká mọ́ tó fẹ́ ṣe sún náà ẹ tètè ṣe láti kó tó yanjú pé ọ́ọ̀dù kò kúrẹ́ bá mo fi rẹ̀ náà mọ́ tẹ̀síwá o ti sún náà tí wọ́n ti kò ṣe wíìlì dì máa wọ́n ti fà á fà á fà á lé ọ̀sẹ̀ sáré mọ́ ẹ̀ sáré mọ́ o ẹ̀ ẹ̀ bọ́tà sílẹ̀ yẹn o lè wù díẹ̀ nítorí pé obìnrin hmm, wọ́n máa ń sọ̀rọ̀ wọ́n máa ń gbèrègbè àti tiwọn àti tiwọn síbi ẹ̀sìn ìrọ̀ ìrọ̀ pọ̀ ìrọ̀ ìrọ̀ rárá àfẹ́sọ̀rọ̀ wọn fẹ́ sáré nìkan ló kù tó ìmọ̀ràn wọn fẹ́ ní ẹni pé ó ti dé yìí èmi máa ń sọ̀rọ̀ tán o kéèyàn ti dúró kéèyàn ti wà lẹ́ni tí èmi máa rí bóyá ọkùnrin àwọn obìnrin ni pé ń wí sún náà kó ti lè dé àfidá tiẹ̀ tó gbàgbọ́ yẹn lọ́sàgbẹ́sọ̀ tí ò tí ì rí wọn wá kó sì àbí kó kúrẹ́ tí ò máa rí àbáyíká ẹ̀rí ní ẹni jọ fa pé wà ní ìfọ̀ àmọ́ ẹ̀wọ́n ti pé akérèdé àtúnjọ́ wọ́n yí à tàbí lẹ́yìn àbájá ìrìn ó pé o nítorí pé tí ò bá sọ́ra a ti rí àfa àkàrí wọn sọ ní ṣíà àfa ńláńlá ó fẹ́ ṣíà a náà obìnrin náà kéwú ni o ó sì fọ́nà àfa àkúrú náà ó sì fọ́nà lọ ṣíà bó ti lè tó ọ̀hán kí níyàwó ní abá gbọ́ mo ti rí àfáà kan pé in ah, regret ni ẹni yóò ti márì kò ti márì àfáà yóò ti ríyàwó ó sàrà ó bára ọmọdé náà ló ti kéwú kan ó wá rí obìnrin náà obìnrin náà tó náà wọkọ ni ṣé bá obìnrin bí ẹ bá ti mú àkànmọ́ tó mọ̀ dáadáa gan o gbogbo àbájá akọ́jọ́ tó mọ̀ obìnrin báyìí yóò bá nípò rí yóò yóò bá pé mọ̀ ká ah, ó tún tẹ́sí ẹ̀ pé àgbẹ̀ òkú tó mọ́ndé tuesday náà thursday máa ń gbáwé ní mashallah wọn kò ní sọ̀rọ̀ níbi kò ní sọ̀rọ̀ níbi ìṣẹ̀lẹ̀ lẹ́yìn nítorí ọba bíi yàwó tán ọba fẹ̀ àbá ìfẹ́ tí báyìí dé kùmà lójà àtùmọ̀ ẹ̀yìn àtúwà ti gbàgbé àtùmọ̀ kò ká kùmà náà mọ́ àwọn ẹ̀mọ́ náà ó wá tó àbá kọ́tà ọmọ àwọn ọmọ àfáàn gẹ́gẹ́ bọ́ọ̀lù ìfọ̀kọ́ àbá oníhìn bọ́ ọba fẹ́ lórí pa fẹ́yàwó mi bọ́ ọba lè kọ̀yà ilẹ̀ bọ́ fẹ́ lórí pa láyé o ọmọ àfa àjọ kan wà láyé lójú àfa ọba òkú báyìí o wọ́n máa fa wọ́n ń wílì tí mo ń ṣe sunkún ọmọ ìkébọ̀ nípa asúnà ló wà ọmọ ìkébọ̀ nípa wọ́n á ní pété. wọ́n náà wọ́n lè tí mú rẹ̀ ní wọ́n bá bá sí náà lọ́wọ́ kú báyìí mo ní àbá bẹ́ẹ̀ bá kú báyìí lórí pa o tó bá nísìnyí tó gbé ìyá ẹ̀ sí ra ẹ̀ ní àwọn ọmọ yẹn àbá yẹn nígbà tó jà ń kẹ́yàwó mi tó bá nísìnyí kò yí sí tó kọ́nà tó yí sí ni o tó ó ti mọ sálífẹ́ nìyẹn ni eléyìí náà ń pè ní practical tẹ̀búrì nǹkan tó yẹn rí ni sí ẹ̀ ti bọ́ ni tó lé bẹ́ẹ̀dì ní lóòótọ́ aláwọn míì tí wọ́n mú jẹ̀bi o tí ó fẹ́ pé obìnrin tó fẹ́ gan eré àtàn ni kí ṣéṣubí làwọn yìí òun ò tẹ̀ fún kankan kò yẹ kí kò mọ̀ kankan tó jẹ́ sìn látara lọ́nà ọba alẹ́ tó lè fẹ́ ru wọn tẹ́gbẹ́ ní ìgbà rẹ̀ súnà ó lè wà dáadáa o àmọ́ ẹ bá ń kà á bẹ́ẹ̀ bá kó títì kalẹ̀ tipátipá lẹ́ẹ̀dìrí ẹ̀yọ̀ kan méjì lórí bẹ́ẹ̀ ṣé wàá so bàtọ́ wọn ò tí ní kan kó sí odò rẹ̀ odò yìí kó gbìyànjú lágbó sí ìwú náà ní kó kó tọ́nù ẹ̀ tayáyá sí èso náà ṣùgbọ́n pé bàbá bá òkè òwà obìnrin àwọn obìnrin náà pọ̀ dáadáa tó wà níbi àwọn títà náà pọ̀ káàná tètè jọ gbé ẹ̀yìn títà ilẹ̀ ọdún títà tó wà níbi tọ́ ni wọn pàlẹ́ àwọn ìyọjú ni wọn yọjú lọ́sẹ̀ àwọn ọmọ akágbó sínú àwọn bọ́lá ti wọ́n sọ́fà yìí ẹ̀yọ kí títà ẹ̀ láti ẹ̀yọ kí títà tó lọ́wọ́ Wọ́n ti gbọ́ ń ṣe àwọn ẹ̀rọ níta. Thank you ok wọ́n tẹ fún wọ́n tẹ kò ní tẹ wọ́ọ̀sì gan. àbá ẹ̀ka tẹ ó tẹ bínú gan lónìí gan àwọn èèyàn wa sì ní oníwọ̀n náà èèyàn náà ẹ fún àwọn èèyàn náà ẹ ti káwọn ẹ̀mẹ́ ẹ̀ lówí ẹ fún àwọn èèyàn yìí èèyàn yìí làwọn náà ẹ̀wọ̀n àwọn èèyàn yìí àwọn èèyàn yìí àgbà ìgbọ́ àwọn bá sọ̀rọ̀ sí lónìí bẹ́ẹ̀ ti bá sọmọ́tì ti ọ̀dà o gbogbo abẹ́ ẹ̀kí bá wáta abẹ́ ẹ̀kọ́ ní tẹ́kí ni ọdún ó mọ́tẹ́ lódó bẹ́ẹ̀

sọ fún wọn kájú ẹjọ́ apáàtì sí àkọlọ gbé o ó ti sọ àwọn ẹ̀gbẹ́ lóde o wọ́n ti bínú dáadáa gan tó tó lè níka kásìlẹ̀ ní ọjọ́ ti lọ. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك